الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا جل إذا سيفون روا نقبع وين أما فون زكاة هذه سيالة يدوري وليسي كامل eléyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá sọ pé wọ́n fi rí kọ́ kánná owó zakat láti fi ra àwọn ẹrú padà kó olóko ẹrú káwọn oríṣi kẹfà òun náà ni alọ́gọ́rìmù alọ́gọ́rìmù àwọn náà làwọn ẹni tó jẹ gbèsè àwọn onígbèsè àwọn ẹni tó yẹ pé gbèsè wọ̀ lọ́rùn wọn ò rí owó olówó san ìsìláàmù ní ká fún wọn nínú owó zakat ohun tí wọ́n fi yọ tí wọ́n fi san gbèsè tí máa ń bẹ lọ́rùn ẹni tó wá jẹ gbèsè tá a bá san tá a fún lówó zakat tó fi san gbèsè yìí báyìí ó gbọ́dọ̀ pé gbèsè tó o èsì gbèsè tó láti fi dára kìí ṣe gbèsè tó jẹ láti fi ta tẹ́tẹ́ kìí ṣe gbèsè téèyàn jẹ láti fi bá tọmọ làkejì jẹ nítorí pé ẹlòmíì dá rí yẹn yóò lọ yáwó nítorí pé ó fẹ́ lo owó yẹn láti fi bá nǹkan ọmọ làkejì jẹ gbogbo ẹ̀ wá búrẹ́kẹ́ ọjàdó lọ́wọ́ ọ̀nà wa di kíma lọ́wọ́ kò rí ní tó fi sanwó yẹn ẹlòmíì yáwó fi ta tẹ́tẹ́ ó fi ta tẹ́tẹ́ lóríṣiríṣi bí tẹ́tẹ́ ti gbalẹ̀ tí wọ́n fi oríṣiríṣi ọ̀nà ta lónìí báyìí tọ́pọ̀lọpọ̀ rẹ̀ ti ń laná máa wọ̀nyàn lọ́wọ́ bíi sogúndogójì tí wọ́n sọ pé máa kó wá nígbà tí ìbá ìkọ́sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ méjì mẹ́rin márùn owó yóò ti di gbọgbọ yìí ìwọ sáà ti máa sùn lé kọ́ máa hàn kọ́ máa falala ọlọ́run wá sí ọwà ńlana ní ìgbà tó ńlana ọwà kò bí sàṣàṣì èyí ọba máa sọ̀ka àrùn àsọ̀ka yóò máa gbogbo ti máa àwọn máa sí dá nítorí pé ó ti lana ìṣòro ẹni tó jẹ́rú gbèsè báwọn ọlọ́mọ yìí ẹni tó sì tún lọ sí gbèsè lápẹ̀tù láti sòkú abẹ́ sòkú torí kí ayé ló bá gbọ́ kọ́rùn lè bá wọn ìmọ̀ máa ń dáyé fẹ́ fi ọ́ sí ọ̀run olómi tiẹ̀ lókùn táwọn ń retí wọn á lọ jẹ́ gbèsè wọn lè kókó ẹ̀gbẹ́ ni òkú àgbàlagbà ni òkú dùnú lélẹ́yìn èwo ni èwo ló kú dùnú ní gbogbo òkú tó kú bọ́mọdé bá kú nǹkan bànújẹ́ ni bàgbàlagbà gan bá kú nǹkan bànújẹ́ ni nígbà tí èsì pé bàbá rẹ ti sọ ọrí tí èsì pé ìyá rẹ ti sọ ọrí kí wọ́n á nìyá kú sí kí ni bàbá rẹ kú sí tọ́wádìí ike wá sí gbogbo títì láti gbogbo títí àwọn pa màálù lórí màálù tó o bá lọ jẹ́rú gbèsè báwọn islam ọ̀gbà tó bá fún ọ lówó kankan ní wọ́n zakati tó fi lọ san gbèsè ọ̀rọ̀ ọlọ́ọ̀májẹ ọlọ́ọ̀májẹ bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ jẹ gbèsè ọlọ́ jẹ gbèsè nítorí pé ọfẹ́ fowó yẹn ọfẹ́ kó káfí kan kólébà fi gbowó èlé ọfẹ́ kó fáwọn kan gẹ́gẹ́ bí ẹgbẹ́ alájẹsẹ́kù wọ́n ní tó bá ti lè kó iye owó kan wá bá ọ so ìwọ náà láǹfààní láti yá ìlọ́po rẹ̀ lọ́nà àlọ́po rẹ̀ láti yá ìlọ́po rẹ̀ lọ́nà àlọ́po rẹ̀ owó bá rà owó bá rà sí ọgbọ sí ọwọ́ ẹgbẹ́ alájẹsẹkù ẹyin máa yẹ cooperative tó ṣe pé gbogbo apàdà ń kóra mọ́ wọn lọ́wọ́ tó yẹ kí wọn ò ní rí chairman ma ambos bá ti sẹkẹtìrì kálukú tulẹ̀ wọn máa wá wọn ká wọn ò ní rí wọn kọ́tà lónìí gan ọmọ ọlọ́pàá wá ká wọn ò ní rí tó ọwọ́ lọ kówó sí ibùbẹ̀ yẹn ọwọ́ á di gbèsè sí ọlọ́run ọwọ́ á ní kí wọ́n á bọ̀ ni sógúndogójì ni torí pé tí ọ̀rọ̀ ajẹ́ sógúndogójì nítorí pé nígbà tí ìwọ bá kó hundred thousand tó bá kó fún ọ ọfẹ tara rẹ láǹfààní àti ya two hundred thousand ó kéré jù nù sọtí tó o ti di sógun ogójì tó ti pé ọ̀sán two hundred thousand yẹn padà lọ́dọ̀ àwọn cooperative mi two hundred yẹn lásán lọ́sàn padà lọ́dọ̀ àwọn cooperative mi wọ́n ló tún sẹ́yìn lé lórí two hundred yẹn tó gbogbo yẹn náà sógun ogójì nù ó sì já sógun ogójì fẹ́ni tó yọ ọ lówó nípa pé nígbà táwọn ya ọ ní two hundred thousand àwọn tó fi gbélé àwọn tó fi gbélé lọ́wọ́ rẹ̀ torí dẹ́ lẹ́yìn owó wa ha ọwọ́ á ní gbèsè kan bẹ lọ́rùn rẹ̀ àwọn awádìí àwọn àti gbèsè owó tọ́ lọ kó fún àwọn ẹgbẹ́ tí máa yá ni lówó èlé ni ọlọ́run ẹ̀jẹ̀ ẹnì kò ní bọ̀ sán ẹnì kò ní bọ̀ sán ìwọ́ tó ọmọ rẹ̀ á dá ìwọ náà ló forí ara rẹ̀ gbé tọ́ àmẹ́ńtọ́ jẹ gbèsè nítorí pé kébi ọmọ bá pa ìyàwó rẹ̀ kébi ọmọ bá pa ọmọ rẹ̀ ó jẹ gbèsè láti tọ́jú bàbá rẹ̀ ó jẹ gbèsè láti tọ́jú ọmọ rẹ̀ bóyá bàbá ń sàárẹ̀ bóyá ọmọ ń sàárẹ̀ bóyá ẹ̀ ń sàárẹ̀ owó yìí á lò láti fi tọ́jú wọn àbótí ẹ̀jẹ̀ gbèsè láti gbalé fún bàbá rẹ̀ láti gbalé fún yàrá ní ìgbà tó ṣe tóbi tí wọ́n ń gbé kò tí ẹ̀ bá mú kápé ọmọlúwàbí èèyàn ní gbérù bẹ̀ àbí kò tí ẹ̀jẹ̀ tóbi tí wọ́n ń gbé wọ́n fà kùkú kàn wọ́n pọ̀jù ọwọ́ awá owó ọwọ́ owó yá òfin lọ́ọ́ bá wọn gba ilé tó dáa láti gbé ó wá di gbèsè sí ọlọ́run òòrí sàn ìsìláàmù gbà fún ọba ọ̀sán bẹ́ẹ̀ ẹni tó yáwó nítorí kọ́ fẹ́ràn ọmọ lọ sílé ẹ̀kọ́ kọ́ mọ́ kò sí ní tó burú bẹ́ẹ̀ ẹni tó bá yá mi wú báyìí kò sí ní tó burú bẹ́ẹ̀ á bá san kódà ó sì pé ìyẹn bá yáwó ìyẹn bá yáwó wọ́n bá fi lè ó fi lọ ṣe ìrànlọ́wọ́ sẹ́ni tó wà náà pàjù lọ́pẹ́ nìkan wà náà pàjù ní ìsìn bóyá ara ẹ̀yìn ṣe wọ́n sì fẹ́ sọ operation fún owó tó wá ní kán lọ mú wa kò sọ́nà tó fi àánú wá sí òun náà wà lọ yáwó ọlọ yáwó lórúkọ ara rẹ̀ ó fi wá gbé kalẹ̀ wọ́n ti tọ́jú ike èèlò èèyàn jẹ lágbájá tí n máa ń fàbùkù kàn tí ń bú bàbá rẹ̀ tí ń ìyá rẹ̀ ó ní iye báyìí ọ wá sọ fún nítorí pé èmi ni màá san èmi ni kò máa wá bilé rè ma tún bilé rè má owó rẹ̀ tó ní lọ́dọ̀ rẹ̀ èmi ni màá san tó ìwọ tó wá sábàyà gbàgbà wọn náà wà lówó san Islam gbà wípé kábọ̀ san ká ọ ní zakat tó fi san eléyìí àwọn àpèjúwe nínú àwọn ẹni tá a kò fún ìjàkà oríṣi keje òun náà ní fi sabilillah àwọn ẹni tó ṣe tí wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́ àwọn jagunjagun tó ń jagun sójú ọ̀nà ọlọ́ tá a bá ní ìjọba ẹ̀sìn Islam àwọn ọmọ ogun orílẹ̀-èdè wa a lè fún a lè fún wa nínú owó zakat ohun tó ṣe wípé wọ́n fi máa ra nǹkan ogun wọ́n fi máa ra nǹkan àjà bíi bàálù ogun bíi táǹkà ni bíi àwọn àgbọn kòdó gbẹ́jọ́ ni àbáwọn ọkọ̀ ojú omi ogun ni tó fi jẹ́ pé orílẹ̀-èdè kò ní kàwá lọ́wọ́ lásán láì jẹ́ pé òun náà ọ wà nínú ẹni tó ṣe kó ti di rọgùn kalẹ̀ ní gbogbo ìgbà owó zakat wọn bẹ nínú owó tí a máa fún àwọn ministry of defence tó bá gbé ìjọba ẹ̀sìn islam inú wa bá ń ṣe níbi tó máa ti yọ zakat ẹ̀ lè fún ministry of defence inú owó zakat yẹn nítorí pé wọ́n lò láti fi sanwó sùn fáwọn ọmọ ogun wọ́n tún lò láti fi ra nǹkan ogun fún orílẹ̀-èdè. tó nítorí pé tóbi jẹ́ pé irú tó máa ń lo ìjọba ẹ̀sìn islam ìlànà yọ zakat fún ministry of defence onáni pé tí wọn bá ti job ọbẹ̀ islam ẹ̀rí ga ideology tí wọ́n bíòǹdì sọ́jà lé lórí yọ yàtọ̀ sí nǹkan tí ẹ̀sìn islam sọ pé kí wọ́n bíòǹdì rẹ̀ lé lórí nítorí pé sọ́jà nínú ẹ̀sìn islam wọ́n máa ń bíòǹdì wọn lórí pé wọ́n máa jagun nítorí pé gbólóhùn ọlọ́run lè bàjẹ́ kó ló lékè nítorí pé lè bàjẹ́ kó gbólóhùn ọlọ́run ọba ló lékè ṣùgbọ́n ibi tí wọ́n bá ti lòdì ọbẹ̀ ẹ̀sìn islam ọ̀tọ̀ ra ideology tí wọ́n máa jà fún bẹ́ẹ̀ náà ni lábẹ́ òfin ọlọ́run eléyìí túmọ̀ sí pé tó bá yọ zakat tó bá jẹ́ pé ọba fẹ́ ń ná fáwọn jagunjagun tó bá jẹ́ pé ìjọba ẹ̀sìn islam ló máa ń practice ní orílẹ̀-èdè ibi tó máa ń gbé ọtọ́ kókó fúnjọba ọtọ́ kókó zakat rẹ̀ fúnjọba àwọn ọ̀nà tí ojú ọ̀nà àti ránkó ogun fáwọn ọmọ ogun wọn. bẹ́ẹ̀ náà ni wọ́n fi ṣẹ̀bi lè dá àwọn olùmọ̀ ẹ̀sìn islam wọn làwọn tí máa ń pèpè lọ sí ẹ̀sìn islam àwọn náà lè wọ̀ bẹ̀ ẹni tí ń pèpè lọ sí ẹ̀sìn islam òun náà lè wọ̀ bẹ̀ àti màlúrùmọ̀ dọ́kítọ̀ nípa ẹ̀sìn islam ọmọ nípa sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ìfì máa pépè lọ sí di rẹ̀ ẹ̀dí tọ́lọ́mù ẹ̀dí tànàbì sallallahu alayhi wa sallam ẹ má fẹ̀sìn ọlọ́run ọba ṣeré ẹ jẹ́ kí gbogbo wa kájọ gbálùkù tẹ̀sán ọlọ́run kí gbogbo ó lè bá a dẹ sórí ẹni. ha èyí jẹ́ ntẹ̀lé ọ̀dà ẹ pàtì ọlọ́run ọba ọ̀fẹ́ anábìsílẹ̀ wọ ẹni tí bá máa pè wá lọ sí ìbẹ̀ ọ̀tọ̀ káfọ́n nínú owó zakat ọ̀tọ̀ káfún nínú owó zakat nítorí pé òun náà dán iṣẹ́ tí ń ṣe yẹn náà bí ìtàbí ìlú láì náà òun náà dán dàgẹ́ bíi jíjagun sójú ọ̀nà ọlọ́run bá ní. torí tí ọba sírò wọn ẹni tẹ́ sọ pé ẹ ṣe ẹ má ṣe ńtọ́nà fẹ́yìn ńtọ́nà ọ̀gọ̀ fẹ́yìn ó dájú pé àwùjọ ọba ti bàjẹ́ bàjẹ́ àwùjọ ọba ti dàrú jìnà tó ń ti pé wọ́n sọ fún wa pé ńtọ́nà fẹ́yìn ńtọ́nà ọ̀gọ̀ fẹ́yìn tó sì jẹ́ pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọ́n ń fetí padà bá rẹ̀ ni síbẹ̀síbẹ̀ òwúrẹ́ ń bẹ nínú wípé a ní ní àwọn àwùjọ wa àwọn ẹni tí ń sọ fún wa pé ẹsẹ báyìí ọlọ́run ọba ń fẹ́ bẹ́ẹ̀ ẹ̀pá báyìí sì ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ nítorí tí ọba sírú wọn aburú máa sọ̀kalẹ̀ táburú bá sọ̀kalẹ̀ táburú bá sọ̀kalẹ̀ táwọn ẹni rí bá fẹ́ lọ ọlọ́run ọba ò ní kàkó torí ẹ̀rí jẹ́ pé orí lánàá ká ní ní gbogbo àwọn àlùwà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam táwọn ọmọ àpèpè lọ sídìí ẹ̀sìn dáadáa ẹ̀sìn náà ṣáìdáa ẹ̀sìn tọ́lọ̀ ẹ̀dìnà síta ṣèfọ́n ẹ̀jẹ̀ ní tí wọ́n mọ̀ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam ẹ má fòfin ọlọ́wọ́n ọba ẹ má fi ha para nítorí kí àwọn eléyìí àwọn náà lọ́wọ́n ọba mọ̀ fi dáàbò bò wa táború àjálù àrélù tí òfin ní jálù wa tí òfin ní rélù wa láwọn àwùjọ wa. tẹ́bá tó wá fún kí ẹnìkan sọ fún yín pé kìnnìkan dá kìnnìkan dá kìnnìkan jẹ́ tí ẹ ti jẹ́ tí ẹ ò ti jẹ́ nítorí pé ọlọ́wọ́n ọba fi ń dáàbò torí pàánù bisọ̀ bàbá àti sọ́nà ti sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀tàmúrún nàbí màrúf wọlé tẹ̀ hàwọn nà àrùn múnkà ọ̀hún lè sọ̀lẹ̀ tán náà wàhùn àríkùn ṣíráàkùn tó mẹ́yà dọ̀rọ̀ xíyàrùkùn fẹ́rẹ̀ ìṣẹ̀jẹ̀ àbúrò. àná bisọ̀ bàbá àti sọ́nà ó ní nǹkan máa pèpè lọ síbi káṣí rere ẹ sì máa kọ ìbàjẹ́ fúnra yín àbí kí ọlọ́run ọba ó ti di àwọn ẹni ibú sí yín kó di àwọn ẹni ibú yín sí yín kó yẹ kí ọwọ́ wọn ẹni dídarí ọwọ́ wọn ẹni dídarí yín ọ̀bọ̀ sí àwọn ẹni ilé wọn àbẹ̀rẹ̀ pé ìyá ipọ̀ ìyá ipọ̀ ìyá ipọ̀ ọlọ́run bọ̀ wá ní gbàgbà torí àdé ti jẹ́ ikú. sọ̀mọ́nà ẹ̀mẹ́n onáni al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar èyí tí mo ní ráàbù tọ́kàn fi balẹ̀ onáni kárí àwọn tó máa kókó lọ síbi ẹ̀sìn dáadáa tó máa fòrò wa láti ṣe dáadáa tó sì máa kọ ìbàjẹ́ fún wa tó sì ní gbẹ̀rù ẹ̀nìkan lọ́lọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa lọ kí lọ́mọ èèyàn bá nu sọ kí lọ́mọ èèyàn máa wí kò ní í jà lọ́dọ̀ tiwọn ìyọnu ọlọ́run ọba ni wọ́n máa wá ọlọ́run dákun sí lọ́kàn nínú wọn. irú àwọn ẹni tí wọ́n á pèpè lọ sí jẹ́sìn ọlọ́run bẹ́ẹ̀ tó tún já láyìn tó já láyìn fún nínú sàkáàtì mọ́tò náà bá ní òun ni ibnu sẹbi ibnu sẹbi òun ni arìnrìnàjò ẹni tó ṣe wípé owó tó ń lò lórí ìrìnàjò rẹ̀ tí ń fi ń lọ láti ibìkan sí ibìkan lójú ọ̀nà àti padà síbi ti ń bọ̀ àbí lójú ọ̀nà àti débi ti àbówó tán látàrí pé kọ́ ọmọ ibi tó fi sí àbówó tán látàrí pé wọ́n jí bàmá lọ́wọ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti nǹkan míì tó lè fà á owó ọmọ ẹ̀sìn lọ́dọ̀ onírìn àjò onírìn onírìn àjò báyìí Islam ní ká fún nínú zakat òun lórí ti kẹjọ lópin ìgbà tó bá ti pé ó dá wa lójú wípé arìnrìn àjò ni kò sì ní nǹkan tó lè lò má láti fi tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ kọ́mọ̀ wà dẹni tó ṣe wípé onílé lọ síwájú kò sì nílé padà sẹ́yìn ẹ fún nínú owó zakat ẹ fún nínú owó zakat ẹni tí ó tó owó ọkọ̀ àti owó tí wọ́n máa ná lọ́nà láti fi jẹun ẹ̀fọn lórí ìrìnàjò rẹ̀ yára kódà tó ṣe pé nílùú rẹ̀ náà olówó ni kódà tó ṣe pé olówó ńlá nílùú rẹ̀ náà ṣùgbọ́n níbi tó bára rẹ̀ nísìn kò sówó mà owó ti sọnù owó ti kúrò àmì lọ́wọ́ kò tiẹ̀ máa tó fi sí ma àbótí àti náà ká ẹ̀fọn nínú owó zakat tó bá dájú ikú ní ìrìnàjò báyìí eléyìí ọjọ́ oríṣi kẹjọ nínú àwọn ẹni tí ṣẹ̀ríà Islam tó sọ pé àwọn ẹni zakat fún òun ni oríṣi kẹjọ tó jẹ ti parí nínú àwọn oríṣi èèyàn mẹ́jọ tó lọ́wọ́ bá sọ pé àwọn fún ní zakat eléyìí ayé ẹ nínú nǹkan tá a kàn yìí báyìí zakat kìí ṣe mẹ́sàlásì ni wọ́n ní kẹ́ kó fún kìí ṣe lèmáàmù ni wọ́n ní kẹ́ fún kìí ṣe sáfà kan ni wọ́n ní kẹ́ fún àyàfi tí ọ̀kan nínú wọn tó bá bọ́ sí abẹ́ ọ̀kan nínú àwọn oríṣi tá a kàn kalẹ̀ yìí báyìí nínú kọjá àbí ọjọ́ ẹni tó ti pa afẹ́fọ́ ọkàn rẹ̀ márùn àbí ọjọ́ ẹni tó afẹ́fọ́ ọkàn rẹ̀ kúrò lọ́rùn àbí ọjọ́ ẹni tí ń jagun sójú ọ̀nà ọ̀nà àbí tó sì kówó tán fún un ṣùgbọ́n yàtọ̀ àwọn zakat lè kan bàbá kan wọ́n àmọ́ àfìsì fàjẹ́ zakat rárá o rárá o kò sí rárá o kátà kéèsì yẹn. ǹjẹ́ àwọn alẹ́ tó fún ní owó zakat rárá o àlàkalẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀lé ni nítorí pé àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọba tí sòfin tá a gbọ́dọ̀ tẹ̀lé òfin rẹ̀ ọba tá a gbọ́dọ̀ tako ìlànà rẹ̀ oríṣi mẹ́jọ iná ni kò tó bẹ̀rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tó bá jẹ́ pé bùkátà ń bẹ fún àwọn míì tó ju ju bùkátà àwọn eléyìí lọ tó ju bùkátà àwọn eléyìí lọ aláàní fún wa oríṣi ọ̀nà mẹ́jọ tó lọ́wọ́ bá nípa fún zakati bá ní àwa lè fún wa lówó mi tí zakati a lè fún wa lówó mi tí èsì zakati àmọ́ tó bá jẹ́ pé zakati ọ̀nà oríṣi mẹ́jọ yìí ní àlàgbọ́dọ̀ gbogbo ǹjẹ́ wa tọ́ ká lówó zakat láti fi kọ́ mẹ́tíláṣí bí ká lówó zakat láti fi kọ́ lẹ́kẹ́ obi ǹjẹ́ wa lé lówó zakat láti fi sàfárà sórí gádà bí ǹjẹ́ wa lé lówó zakat láti fi lànà bí tá a lè lówó zakat láti kọ́lé fáwọn ọmọ òrukàn bí ǹjẹ́ a lè lówó zakat láti fi sàánú àwọn obìnrin tọkọ wọn kú bí rárá o àyàfi tó bá fáwọn obìnrin tọkọ wọn kú wọn bọ́ sí abẹ́ aláìní wọn bọ́ sí abẹ́ tálákà bẹ́ẹ̀ ni á wọn nínú zakat àmọ́ wọ́n torí kọ́kọ́ rẹ̀ kú yọ̀ọ́yà jẹ́ nítorí sábàbí kan nínú àwọn sábàbí mẹ́jẹ̀ẹ̀jọ eléyìí tí ọlọ́run bá sàlàyé fún wa nínú àyà yìí wáyé o àìlówó zakati láti fi kọ́ mọ́ṣáláṣí o àìlówó zakati láti fi kọ́ lẹ́kẹ́ o àìlówó zakati láti fi láti fi ṣe afárá sórí sórí sórí odò àìlówó zakati láti fi la títì nítorí pé eléyìí kọ̀ bọ́ sábẹ́ fisabilillah ní orí ọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn Islam tó pọ̀ jù ní orí ọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn Islam tó pọ̀ jù Abu Hanifa rahimahullah kò lọ yapa ń bì wọn lọ sọ pé àlè lówó zakat láti fi kọ́ mọ́sálásí kọ́ lè kí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn Islam yìí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní pé gbogbo bí tọ́lọ́mọ bá ti sọ fí sabilillah ohun tó ń gbà lérò pẹ̀lú rẹ̀ ní aljihad aljihad wọn máa ṣàtẹ̀lẹ̀ jihad jihad àti tó jihad a sì máa pé ní tó bá wò láàfi wí wọn ẹni tí ń pèpè lọ sí ìdẹ́sì islam òun náà jọ ẹni tí máa jọ ẹni tí ń ṣe jihad ìdí ìnù táwọn sọ parí fún ẹni tí máa pèpè lọ sí ìdẹ́sì lọ ṣùgbọ́n kẹ wá lọ gbólówó ẹ wá sọ pé tí bá ti yọ sí bá fẹ́ yọ zaka tó owó yín o à ń kọ́ mọ́sálásí kan ràn wá lọ́wọ́ tẹ bá fẹ́ yọ zaka tó owó yín o à ń kọ́lé ikú kan ràn wá lọ́wọ́ kọ̀tọ́ bẹ́ẹ̀ kọ̀tọ́ bẹ́ẹ̀ kó lówó náà fún yín lówó zakati rẹ̀ láti fi kọ́lé ikú kọ̀tọ́ kó fún yín lówó zakati rẹ̀ láti fi kọ́ mọ́sálásí ṣùgbọ́n ṣùgbọ́n nítorí kí olówó ṣe òun náà ti gbé owó mi kalẹ̀ tí èsì zakat à ń pè ní wọ́ọ̀kù yóò gbé owó mi kalẹ̀ tí èsì zakat à ń pè ní wọ́ọ̀kù wọ́ọ̀kù wọn máa fi kọ́ mọ́sálásí wọ́ọ̀kù wọn máa fi kọ́ lẹ́jọ́ wọ́ọ̀kù yẹn wọ́n yìí bóyin wọ́ọ̀kù yẹn wọ́n kì í tà wọ́ọ̀kù yẹn wọ́n kì í rà wọ́ọ̀kù yẹn wọ́n kì í jogún rẹ̀ yọ́ọ́ máa bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni tọ́lọ́ọ̀ ọba ni àmàǹfààní rẹ̀ wà fáwọn ẹ̀rọ ọlọ́ so wọ́ọ̀kù ni wọ́n máa fi ṣe à ń kọ́ mọ́sálásí ni à ń kọ́lé ijó ni à ń kọ́ afárá sórí odò ni à ń la ọ̀nà ni à ń kọ́lé ọmọ òrukàn ni à ń kọ́ hospital ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹlẹ bá yé wa ǹjẹ nínú àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀jọ ni ǹjẹ́ àwọn alẹ́ kó zakati wa ká kó fún oríṣi kan ṣoṣo bíi kọjá pé àwọn aláìní ńlá fún gbogbo zakati owó wa owó yìí ọ̀dọ́dọ̀ àwọn tálákà owó yìí ọ̀dọ́dọ̀ àwọn tọ́lẹ́ pé àwọn ni wọ́n gba owó yìí ọ̀dọ́dọ̀ àwọn àwọn jẹ gbèsè kọ̀dọ́dọ̀ àwọn láì jẹ́ pé owó yìí ó dé ọ̀dọ̀ àwọn míì nínú àwọn oríṣi méje yòókù tó ṣẹ́kù kódà gan orisi nínú oríṣi kan nínú oríṣi kan bẹ́ẹ̀ àwọn aláìní àbáwọn tálákà kọjá pé ìyẹn yọ̀ọ̀kan ìyẹn yọ̀ọ̀kan ṣoṣo iná ìlà kó gbogbo zakati wá a gbé ọ̀fẹ́ ọ̀fẹ́ tó yẹ gbogbo ìta rẹ̀ ọ̀fẹ́ tó yẹ ìta yọ gbogbo ẹ̀kú kódà tó ti kówó yẹn pọ̀ kódà tó ti kówó yẹn pọ̀ àlè kó yẹn kan ṣùgbọ́n òun náà ní pé ká pín fún yàn púpọ̀ wọn máa ń dàpọ̀ yàn kan ṣoṣo lápapọ̀ àdúgbò fún ọ. bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ràn nínú àwọn gàbẹ̀rẹ̀ yìí àwọn sọ pé owó tó pọ̀ jùlọ lè fún yàn dábàá yọ zàká òun náà lè nẹ́sọ̀ nẹ́sọ̀ ìdajì òdiwọ̀n déyàn ní déyàn fi yọ zàká sí i yàgbẹ́jọ́ lónìí iye déyàn ní iye téèyàn omi one million one hundred twenty five thousand naira one million one hundred twenty five thousand naira lówó tó kéré jù téèyàn ti àti pé lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀yẹn èèyàn yọ èèyàn lè fún èèyàn kan ní six hundred and ten thousand six hundred and twelve thousand five hundred naira lápòjù six hundred and twelve thousand five hundred naira wípé ẹ má fún èèyàn kan ju ìdajì ní sọ̀rọ̀ ìyànjú náà lélẹ̀ ìjẹ́sẹ̀ fọ́nà wọn bá iná sọ wípé kò gbọ́dọ̀ ju iye báyìí tẹ ẹ bá kó gbogbo ẹ tẹ kó fún èèyàn kan kó làwọn jẹ mílíọ̀nù kò sí tó burú bẹ́ẹ̀ ẹ rántí tí zakat yìí báyìí ẹ̀sìn Islam ní ká yọ nítorí nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ òun náà ní wípé ká fi dín àwọn ẹni tí ó máa jẹ́ aláìní ká fi dín wọn lọ́nà tó ṣe pé pẹ̀lú ògbọ́ ọlọ́ọ̀dọ́lọ́n bá fẹ́ ni tó gba zakati falbarka sí òun náà tún lè dẹni tí ó máa yọ zakati nígbà tó bá dìgbà míì tó fi jẹ́ pé àtẹ̀mí àtiwọ́ àtòhun àjọ ń láti eradicate poverty ẹ pé poverty tọ́pọ̀ láwùjọ àìní àìní àìní tọ́pọ̀ láwùjọ ìjọba náà ń gbìyànjú láti gbé àwọn náà dẹ́kun oríṣiríṣi àwọn ètò ìjọba náà ń gbé kalẹ̀ ṣáájú ìjọba àní islam ti gbé tiẹ̀ kalẹ̀ islam gbé tiẹ̀ kalẹ̀ lọ́nà ká yọ zakat nítorí tóyìn bá yọ zakat tíwọ̀ bá yọ zakat títọ̀ bá yọ zakat tí a sì gbé owó tó tówó tá a gbé fún aláìní ọ̀dájú pé nínú èèyàn mẹ́wàá ó ṣeé ti kọjá pé a ti yege níbi mímú ẹnìkan kúrò ní òkú àìní so èèyàn kan sáré mú kúrò lópa ẹni nínú ẹni mẹ́wàá ìlọsíwájú lánà ìlọsíwájú lánà tọ eléyìí tó túmọ̀ sí wípé tábọ́ wọ́n sọ yìí

ìjọba gba one hundred thousand ó túmọ̀ sí pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún láti ro owó fún a sì mọ̀ ikú ọ̀pọ̀lọpọ̀ ń bẹ lọ́jà tó ṣe káràkátà tọ́lẹ̀ pé gbogbo owó tó ní ojú owó rẹ̀ gan kò two hundred kò two hundred thousand tí sì ń bọ́ ìyàwó tí ń bọ́ mọ̀ tó sì ṣe dáadáa láàrin mọ̀lẹ́bí láàrin ara tó náà ṣe ń gbẹ́nu ẹni tí wọ́n kí lò tó rò nípa pé kọ́ bu afẹ́fẹ́ ok tí ìwọ olówó tó wá fẹ́ yọ ọ̀gá sátú one million five hundred thousand tó o bá fún ọkọ̀ ọdájú kò ti ṣèrànlọ́wọ́ níbi àti yọ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún kò ní òkú àyìn ó ti ṣe ìrànlọ́wọ́ níbi àti yọ wọn kù lógun lóko à ń tọrọ à ń tọrọ à ń tọrọ à ń ṣagbe à ń ṣe fáńbàrà so pẹ̀lú eléyìí báyìí àwùjọ ń tòrò nù ìlọsíwájú ń bá àwùjọ nù. yàtọ̀ sí kọ́ wá fẹ́ yọ zakat one point five million báyìí kó wá jẹ́ kówó tó ń pín sínú envelope ọjọ́ two two hundred naira two hundred naira ọ̀ dá o wọ́n ebú yàn pé owó yìí kéré o nítorí pé okúkú gùn wá ni ṣùgbọ́n eléyìí ọ̀dà tó ní zakat yìí two hundred naira níbi táyé dé lónìí ọ̀kadà tẹ́lómi ogun délé rẹ̀ gan two hundred naira kò ní ìran àlọ́ àtàbọ̀ kò ní ìran àlọ́ àtàbọ̀ tí ọba tó bá dé pé two hundred níbọ̀ wá gbà kó kúkú jókòó lé rẹ̀ tó bá dé pé èèyàn bá ń ṣiṣẹ́ oṣù owó tẹ̀ ń ti ń gbà lóṣù kan wọ́n lọ bí seventy thousand àbí eighty thousand káàtì ẹ̀pẹ́ hundred thousand ṣùgbọ́n hundred thousand ti ń gbà àbí tí ò ti ẹ̀dùn bẹ́ẹ̀ àbí tó ti ẹ̀dùn bẹ́ẹ̀ kò tó ń dáná lóṣù kan kò tó láti gbọ́ bùkátà lé rẹ̀ kò tó láti gbọ́ bùkátà mọ̀lẹ́bí rẹ̀ kò lati láti fi ran àwọn ẹni tí máa ń ràn lọ́wọ́ tó irú eléyìí báyìí ńgbà tá a ti mọ̀ pé owó ti ń gbà ọkàn ló kọ́ lásán ní kò lóòkì ọ̀kan kan ti ń bẹ níwájú tiẹ̀ gan alára kò sí burúkú tá a bá yọ zakat ká fún ní zakat lóde wọn tí ó jẹ́ kí bùkátà rẹ̀ máa bí a ní rọrùn tó fi ní pé ìyá kan yàtọ̀ sí kó ti sùn a lè fún nínú owó àárò tó gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ àwọn ròyìn pé eléyìí báyìí wọ́n bẹ nínú ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí àbí arìnrìn àdùn ní àdùn nítorí gbogbo ìgbà yóò máa kó táwọn èèyàn rùn lọ òun lọ sí kọ́tà ni òun bá wá há sílẹ̀ lẹ́nu kó sì ní ìfura náà ó mú ìfura dání ẹni tó lọ sí kó lọ sí wàhálà sí tọ́nà ó ń jàǹbá ni four one nine ẹni tá a rò pálá ẹni kí ẹ sálà ẹni ẹ sálà ẹni ó mì nǹkan máa wọ ẹwù téèyàn fi tọrọ ẹwù ni fìlà tá a fi tọrọ fìlà ní dè torí káwọn èèyàn ń bà dà mọ polówó ẹ wá kó zakati fún wọn ọ̀padà bọ́ sábẹ́ ọ̀kan nínú àwọn oríṣi ọ̀nà tọ́lọ̀ ní ká yọ zakaba lẹ́yìn tẹ́yìn bá ti gbìyànjú lẹ́yìn tẹ́yìn ti gbìyànjú tẹ́yìn kan sí pé ẹ̀kan wo sùsùn lẹ́gbàá kówó fún à ń bẹ̀ lọ́n kọjá pé ìdẹ fún náà kò ní lọ gbé à ń bẹ̀ lọ́n kọjá pé ìdẹ fún kò lọ gbé yàtọ̀ sẹ́ni tó bá yẹ kó kò sí wádìí kò sí wádìí tó ó tilẹ̀ dẹ́kun ìtọ́ dáa jù nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ń bí ó ní pé tá a bá fún ẹni tá a rò pálá ẹ̀ nìyẹn tá a bá fún lówó zakat abẹ́ni tá a rò yí pé ó lẹ́tọ̀ọ́ sí tó wá padà sẹ́lẹ̀ pé kò lẹ́tọ̀ọ́ sí owó nǹkan ongangan aláàrọ̀ gbọ́dọ̀ jẹ́ tó bá mọ̀ lówó zakat ongangan aláàrọ̀ gbọ́dọ̀ jẹ́ owó tá a sì fún yóò di àtúnyọ yóò di àtúnyọ lórí wa nígbà tá a bá pàpà mọ̀ yí pé ẹni tá a fún lówó ọ̀lẹ́tọ̀ sí ẹni tá a fún lówó torí ìlànà sọ pé ní tí bá máa gba zakatu lọ́dọ̀ àwọn èèyàn ìbẹ̀rù ọlọ́dọ̀ wọn wọn tó bá máa ra rẹ lẹ́ni tó ní tó sì máa ra rẹ kó fún sọ fún ọ pé ní dá owó padà nígbà tó ṣe pé màálù yìí wọn yọ ọgbà káàtì ni màá sì fún àwọn aláìní màá gbé fún àwọn tálákà ṣùgbọ́n mò ń fẹ́ wípé kí màálù yìí kó tún jẹun yóò sì nítorí tó bá jẹun yóò sì yóò jẹ pé àwọn aláìní káàtì ẹ̀kọ́ àwọn náà fẹ́ tà ọlọ́run bọ̀ ọ̀bẹ ọkọ̀ bá wọn sìn gbé màálù wọn fún wọn kíákíá àgùntàn tó ọlọ́run bá wọn sìn má bá wọn sìn gbé àgùntàn wọn fún wọn kíákíá kò yí pé ẹ ah, ẹ bá tẹ̀sùn béèrè bá tún gorí ẹ béèrè bá tún kò sí tọ́kàn wọ kó fáwọn wọn bá jẹ wọn bá fi ṣòwò kọ̀ọ̀kan. tó bá dé pé owó tí ọbẹ̀ ti fi rere kìí ṣe zakati lọ́fẹ̀ yọ rere lọ́fẹ̀ sí gẹ́gẹ́ bí wọ́pù owó yìí wọ́n fẹ́ fi kọ́ mẹ́sàlásì owó yìí wọ́n fẹ́ fi kọ́ lè tó wọn owó yìí wọ́n fẹ́ fi ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ ni owó yìí wọ́n fẹ́ fi ran àwọn okó lọ́wọ́ ni owó yìí wọ́n fẹ́ fi ran gbogbo ẹni tí àrélù àjálù tó bá dé bá lọ́wọ́ ni owó yìí wọ́n fẹ́ẹ́ máa fi ránṣẹ́ pín fáwọn aláìní kó wọn máa wá gbà lóṣooṣù irú eléyìí kí èso wo zakat mi ọtọ lábẹ́ òfin Ọlọ́run wípé irú owó bẹ́ẹ̀ ká máa fi ṣòwò ká máa fi ṣòwò ká máa fi ṣòwò kó máa pọ̀ sí kó máa rẹ̀ sí kó jẹ́ pé bóyá mẹ́rin rẹ̀ gan láti fi máa ṣiṣẹ́ olóore tọ́jà pé ojú owó sì wà tó eléyìí islam gbà bẹ àmọ́ tó bá ṣe zakat ni islam ọgbà wípé kọ́ wáyé pé òun ti ṣe business nígbà tó lóyún bá tún á pọ̀ sí ìgbà náà lẹ́sẹ̀ òun máa lò kò bẹ́ẹ̀. ó zakat a lè lò ká fún ẹni tó bá fẹ́ lọ sí hajj a lè lo owó zakat ká fún ẹni tó bá fẹ́ lọ sí hajj jọjọ kó owó yẹn ni ó lò láti lọ sanwó hajj lódodo hajj sọ̀ràn yẹn lórí ẹni tó bá ti lágbára rẹ̀ hajj kì í sọ̀ràn yẹn lórí ẹni tó bá ti lágbára rẹ̀ ṣùgbọ́n àwọn kò wó fún mi àwọn akówó fún mi àti gbọ́ fi ń jẹ́ lẹ́nu pé hajj hajj hajj ló kù tí ń wò nínú ìgbésí ayé rẹ̀ àwọn wa ni sọ pé gbowó yìí láti lọ fi ṣe hajj àwọn sọ pé zakat ọmọ àgbà wa lọ fi sanwó hajj alhamdulilayi kò sí tọkàn àmì tó ọlọ́wọ́n bó ti gbá jù rẹ̀ tó tó bá sọ pé òun o òun ti ní five hundred thousand for hajj ṣùgbọ́n owó tó ń bọ́ pé àwọn gbọ́dọ̀ san ó ti lé ní one million tó ẹ̀yin wá fún zakat ẹni tó mú kí owó rẹ̀ ó pé àti lọ sí hajj ọ̀dà àfọ̀sẹ̀ tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wà. bákan kápá àwọn kan wọ́n mú ẹnìkan nínú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí wọ́n ti máa jí àwọn èèyàn gbé gẹ́gẹ́ bí ti máa jí àwọn èèyàn àwọn ajínigbé so tó ń jí pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kéèyàn jiyàn gbé kódà ẹnikẹ́ni tó bá jiyàn gbé owó tó bá gbà lórí rẹ̀ yóò mú kí ọlọ́run bàjá tó bá náà tóbi bá jókòó ìdàgbé àmì èmi fúnra ara mi ni màá bá wọn jà èmi fúnra ara mi ni màá bá wọn jà ọlọ́run ní òun fúnra ara òun lòun bá wọn jà nínú wọn òun náà ni màá bá àhọ́rùn fa àkàlẹ̀ àdánàlà ẹnikẹ́ni tó bá lọ ta ọmọlúàbí ọlọ́ta ọmọlúàbí ẹni tó dómìnira lọ́ọ̀ta o tún á jẹ́ wúrẹ́ eléyìí báyìí ọlọ́run bọ̀ bọ̀ ọ̀gá tó bá ti dọ́gbé ìdàgbé yàn torí ẹ̀kútẹ́ ẹ̀tọ́ a máa ṣe búrẹ́dì. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá sàwọn wa ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ láti gbọ́ gbogbo àwọn olówó àdìpẹ̀tọ̀ àánú ọlọ́ọ̀ni tọ́lọ́ba bóyá ní owó kí ẹ̀ná wa gbìyànjú kọ́ yọ owó tọ́lọ́ba kúrò ń bẹ́ àǹfààní bẹ́ẹ̀ pọ̀ láyé mélòó mélòó yẹn ní tọrọ tọ́lọ́ ògùn lówó ìwọ tọ́lọ́ fún àǹfààní ní fọ́ kí wọ́n ní gbìyànjú kó mú ọtí ọlọ́ọ̀ba kúrò. máa fẹ́ mẹ́nu bá pé ọ̀rọ̀ sọ lẹ́ẹ̀kan bó ṣe jáyàn láyà tó nípa pé téèyàn bá yọ zakat fẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí tó ń tẹ̀wá gbà tó jẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò tún zakat mi yóò tún yọ abẹ́ bẹ̀rẹ̀ pé ẹ̀gẹ́ bí ẹ̀yẹ olùmọ̀wá olùmọ̀ àwọn olẹ́fẹ́ bá gba àwọn èèyàn lé because púpọ̀ náà àwọn èèyàn táwọn míì tí wọ́n ń yọ ibi tí wọ́n ń yọ sí ẹ̀fẹ́ ìjọmọ́ ru àpèjú ìtẹ̀ irú mọ̀nà olẹ́ afẹ́ gba àwọn èèyàn tọ̀nà wọ́n fẹ́ máa gbégbà tó fi rọrùn tí wọ́n fi máa rí nǹkan ẹyọ. kò sí kankan bẹ̀rẹ̀ pé ẹni tí ó yọ kó bẹ̀rù ọ̀nà ẹni tí ó yọ kó bẹ̀rù ọ̀nà ẹni tí ó yọ tó bá ti bẹ̀rù ọ̀nà yóò mú lè ṣèwádìí tí lágbájá ní àbíọ̀nù ẹni tó sì fẹ́ gbà ìbẹ̀rù ọ̀nà yóò mú láti mọ̀ yín pé òun lẹ́tọ̀ọ́sí àbọ̀n ọ̀lẹ́tọ̀ọ́sí tó bá ti mọ̀ nígbàkà tó sì mọ̀ nípa òun ìsàlàyé kò ní gbà. alhamdulilayi báyìí ní àbúrò sí nítorí àsìkò wa ẹ jẹ́ àpàdé àwọn olùmọ̀ wá dédé àsìkò ní ọjọ́ mẹ́jọ kọ́ lọ́sọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuh.